سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه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 ló kí gbogbo ìkàlẹ̀ gbogbo àwọn àjọmọ́ mọ̀sùlùmí Islamic Foundation ní Victory Street Barak boston estate the command ìkọ́lá ìlúmà ìpájà lẹ́kọ̀ọ́. Òkè gbogbo jẹ̀mọ́ àti ìbẹ̀ lábẹ́ orúkọ dáadáa yìí ọlọ́run sábà wà sẹ́yìn náà sọ̀rọ̀ Àkójọ tí a bá ti ń kóra wa jọ láti bára wa sọ ọ̀rọ̀ náà àkójọ dáadáa nínú àkójọ bẹ́ẹ̀. Pàtàkì jùlọ níbi nǹkan tàwọn délé yìí ká wá rírú àkójọ ẹ̀yin bàbá wa àti ìyá wa báyìí. tí sábà ṣàkójọ àwa ọ̀dọ́ tí wa máa ń lòkè tá a máa ń nínú gan. kọ́ ẹgbẹ́rú ẹ̀yin bàbá wa làbá lọ rẹ́rẹ́rẹ́ ẹ̀yin ìyá wa làbá lọ rẹ́rẹ́rẹ́. káwa ní kọ́tọ́pìkì wo lẹ́gbẹ́ káwa gbé yẹ̀wò kó máa wá jẹ́ kí ló bá ìsìláàmù jẹ́ kí ló àkójọ bẹ́ẹ̀ mo kí tó gbogbo kíkí tá ń kí wa yìí lórí ìgbìyànjú yìí ọ̀dọ̀ àwọn ẹni tí ó máa padà sí òun náà làwọn tó ń dà gẹ́gẹ́ bí àbá àbọ̀ wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwùjọ náà ni ò bá dá kánẹ́sì ni wọ́n ní àwọn àbá àwọn gbà táwọn àbá ya ìyàkúyà. àwọn ọ̀rọ̀ kan bẹ tá a máa gbọ́ káàkiri tá a máa rí pé tí ìbá ti gbọ́ ga àwọn kìíní ní bíbá ìlú ilé inú òní bíbá yìí ká lè táwọn ọ̀gá wọn wí náà ní ẹni pé tí kálukú náà bá máa wí rèé níjà sí pé gbogbo ọlá àti ọlà tá a ti dá padà síjọ náà mọ̀ṣẹ́kù sí islamic foundation ẹja dá padà sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà àwọn bẹ́ẹ̀ ọlọ́mọ sàbà wọn sọ wọn lẹ́sùn lórí. bí ìbá wa mọ gbogbo èèyàn هم وفضيلة الأستاذ الفاضل إدريس حفظه الله تعالى ورعاه ọlọ́mọ sábà ń ṣàlékún dáadáa wọ́n bù kéré lẹ́ẹ̀kan náà fi ń sọ pé bóyá ọdún mẹ́ẹ̀ẹ́dógún lè bí àtàwọn ti mo lérò pé wọ́n kéré lè. torí pé mi rò pé yóò jọ á yóò kọ mẹ́ẹ̀ẹ́dógún. dáadáa wá ń bẹ tí mo máa ń appreciate lára wọn. kódà mo yìí máa ń fọ̀rọ̀ lè sọ̀rọ̀ báwọn èèyàn kọ̀ọ̀kan láwọn agbègbè yìí èlé kọ̀ọ̀kan máa kéèyàn máa kojú ọmọ bíbélì lọ́lẹ̀ èyí ọgbẹ́ kìíní kan ọyọ táwọn èèyàn wa kan mà pé báyìí ló ti yẹ kó rí áàpù tí mo kọ́ fún mọ́ aláì wọ́n fẹ́ tán náà ọlọ́mọ sábà wa san wọ́n lẹ́sùn lórí. àkójọ kan làájọ́ máa ń wà ńgbà náà inú iṣẹ́ tá máa ń sábà lù wọ́n síbi jẹun tí o tó jọ bá ti ti gbá fèrè mú tọ́ba ti wú ọbẹ̀ lọ́ba yìí kálukú rẹ̀ ẹ̀wù ẹ̀jẹ̀ káwa tó kù mọ́ lọ ní sún kù sáàbì tí ti gbẹ́ ìlú wọn. alhamdulilayi nàbí ibi rẹ̀ bá ti yé ọtí mọ̀ sáà. àwọn tó bá gbé wuṣẹ́ ń dá ní àgọ̀rọ̀ gbanijọ́rẹ́ ni lójú máa ń gùn wọ́n yóò wá máa mú wọn wò ó pé kò sí táwọn ò ní ta sínú Islam kò sí táwọn ò ní takò àmàdúgbò abáwọn tó gbọ́ lọ́dọ̀ ọlọ́run ìjọ mo ní mo ti mọ̀ wọ́n tí bírèkì bí ibọ́ ti sọ́lẹ̀ kan bí ọdún mẹ́wàá tó wá wá kátó tó wá pàdé lé ní yìí ọlọ́run jẹ́ ń gbọ́ pé kíní kan ti wá wà well established nínú Islam káwọn wá láwọn wá ka bíbélì kankan ní ẹ̀yìn rò pé mo gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu wọn. ṣé àgbẹ̀ àwọn kan bá ti wọlé bí èmi ní kí láti ní mo ti wá fún yín ní fásitì àti gbogbo yẹn mọ́ lọ rí jájá ìkẹ́kẹ́ làwọn náà bá dé ọlọ́run ò jẹ́ agbọ́rú ẹ̀ lọ́dọ̀ sí wọn ẹni bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ka wọn wọn a tún sí tíra kan ìyẹn ò bí ọdún mélòó lọ ó lóun tún òun tún ṣe ìṣáàjì lọ́dọ̀ ọ̀dọ́ tó mọ́ ń náà ni ó lóun mílà mílà ilẹ̀ yóò bá àmọ́ ó mílà jẹ́ owó owó ànábì ọlọ́run ni òjíṣẹ́ tọ́lọ́run Yorùbá ọ̀rún wàhálà wà o nígbà tí ó wá ta àdíjẹ rí wá tún gbọ́ kan ó ní ni o ń àwọn ọ̀nà pé tí náà mọ̀ ní. tó mẹ́ ni pé ádámù yẹn tó jẹ́ bàbá gbogbo wa ànábì ọlọ́run ó ní mi ànábì ọlọ́run ó ní torí pé ádámù yẹn kò ní tíra bá ń sọ̀kalẹ̀ fún pé kò ní tíra kò fi ń ṣe ànábì ọlọ́run láàbíwá ìlọ́lá ọ̀rọ̀ mìlá òjíṣẹ́ ọlọ́run ádámọ̀ èyí ànábì ó níbi kan ṣe bá ti kílẹ̀mù pé ádámọ̀ ànábì ọlọ́run yáyá òun tó ń sọ̀rọ̀ yìí náà ọmọ ànábì ọlọ́run ló ń lò ó láàbíwá ìlọ́lá ìdàkùn bí ìbá ti wọ́rọ̀ òkùnú wọ́n wí ọ́dì ọ̀dà ìgbàwó náà ní káwọn ànábì ọlọ́run tẹ́lẹ̀ ó dájẹ́ fún alákòjú ìtàn ànábì wa ní bọ́ọ̀lì òun ló bí ànábì ọlọ́run méjì kan ó bí ishaq ó sì bí ismail ishaq tó bí ara rẹ̀ làwọn bànú israẹ́lá ó ní wọ́n ti jáde ànábì ismail tó bí ara rẹ̀ làwọn lárúbáwá ti jáde ara rẹ̀ làgbẹ́gbà muhammad ti jáde ẹ̀dàkùn bọ́mọ lárúbáwá jáde pé àwọn bàbá lábá bó òun ànábì ọlọ́run ni wọ́n ẹ̀dàkùn kí ni yìí wá ní níní so kí n pẹ́rà nílọ mọ pé àwọn ọmọ ànábì ọlọ́run ni mí ẹ ó sáré ọmọ ọmọ ànábì ọlọ́run náà gbogbo wa torí bára Adam àìsára ti wá àwọ̀ gbogbo Adam bẹ́ẹ̀ ní ayé ìgbà ti wà yìí gbọ́ ọlọ́run ó tẹ̀ wá parí gbogbo ẹ̀ ọlọ́run níbi ó ti dá wa ní ẹ̀mí ẹ̀yọ kan láì يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ọlá níbi ẹ̀mí kan ló ń dá wa níjá sí gbogbo àwọn ànábì ọlọ́run tó wà ó gbọ́n àbá jẹ́ bàbá mú wa bọ̀dá wa ni wọ́n àwa kanra wa àbá kanra wa so kí ọwọ́ dẹ̀rọ pọ̀ fẹ́ kílẹ̀mù ìjọba ànábì ọlọ́run àìmọ̀kan tí ń bẹ lára rẹ̀ òun náà ní ìjọ láàmú ni wọ́n á fi tí wọ́n ti gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ̀rù kalẹ̀ ọlọ́run bá àti lẹ́sọ̀ lórí àwọn ìtaàgù wa ti ti rí àwọn ìtaàgù wa ní ẹ̀gbẹ́ bí náà àti àfáà nílẹ̀ gbẹ́yà yìí náà tí wọ́n ti gbọ́n bá ti ní àfi mọ̀ká náà àfi mọ̀ká wọ̀ nìyí ọlọ́run sábà wa kàlẹ́ fún dáadáa ó gbó ìjọba ní kalẹ̀ àwọn kí wọn sí ọlọ́run sábà kàlẹ́ fún dáadáa fún wa. nítorí àsìkò ọjọ́ ó sì tọ́jú ó sì pàtàkì láti pẹ̀lú ara wa. ẹ̀yin bàbá wa mo kí púpọ̀ o sì tẹ́ ìyá wa náà. àkọlé ni pé nàwáàkìdù Islam nàwáàkìdù al-Islam only what nullifying Islam kí ni nǹkan ọ̀hún tí ń ba Islam jẹ́ mọ́ yẹn lára hmm, ó pàtàkì kan pọ̀ yìí. ẹ̀dàkùn ẹni bá ń kírun tí ò kẹ́kọ̀ọ́ tí ń bà rún jẹ́ yóò máa ṣe tí ń bà rún jẹ́ àbí òní máa ṣe yóò ṣe é yóò máa kírun ìṣìṣe tí ó bà rún jẹ́ ṣé yóò wá nírun òní mi ò ẹni tí ń gbàwẹ̀ tí ò kẹ́kọ̀ọ́ ń pa kí ní ń ba àwẹ̀ jẹ́ àìwá kẹ́kọ̀ọ́ yẹn ń pa kí ń ba àwẹ̀ jẹ́ òun wá ń gbàwẹ̀ lọ́wọ́ lórí bá ń fọ́ lọ́sàn-án òun bá mú paracetamol ó sì dá ẹnu ó sì ọ̀rá mú omi tábìlì kan náà ní òun ó sì ọ̀rá bí tí sọ̀rọ̀ láníyàn pé mò ń gbàwẹ̀ lóòótọ́ àmọ́ orí ń fọ́ mi ló jẹ́ mọ́ lo paracetamol lójú ara díẹ̀ àwẹ̀ rẹ̀ wọlé àbí ò wọlé gbogbo wa kẹ́kọ̀ọ́ tí ń ba àwẹ̀ jẹ́ àwẹ̀ ti bàjẹ́ àbí ò bàjẹ́ níta ti níbi ẹ̀kọ́ tó ní àwa sọ yà ń nínú rẹ̀ bẹ́ẹ̀ náà wá ní ìsìláàmù bá ń ṣe jàmáà ìsìláàmù máa ń bàjẹ́ ìsìláàmù a máa bàjẹ́ báwẹ̀ àláti ń bàjẹ́ ìsìláàmù a máa bàjẹ́ báwẹ̀ táǹgbà ti ń bàjẹ́ ìsìláàmù a máa bàjẹ́ bí irun kíkí ṣe máa ń bàjẹ́ kí wá ló pa ìsìláàmù jẹ́ kìí ṣe nǹkan yọ nǹkan kìí ṣe nǹkan méjì kìí ṣe nǹkan mẹ́ta kìí ṣe nǹkan márùn-ún kìí ṣe nǹkan mẹ́wàá.

bó bá tún wá sí wà sí táwọn èèyàn bá gbà lọ́wọ́ rẹ̀ ó tún dáná báwọn èèyàn bá tún wá lọ rèé bá spread yẹ táwọn ayé wá ń lò ó bẹ́ẹ̀ yóò máa ní kọ́míṣẹ́ èrí burúkú lára gbogbo ẹni tí máa ń lò fẹ́nu rẹ̀ tó fi sọ̀rọ̀ olúwa o gbogbo dábàá sọ́yà ilé mi ọlọ́dàkùn bá wa lé ìfẹ́ ní jìnnà sí wa ìfẹ́nu ìfẹ́nu débi ti fẹ́ rí ọlọ́dàkùn bá wa lé ìjìnnà gbogbo dábàá wa tó wá mọ́tàdínlógún kọ́ ọ̀nà ìmọ̀ kọ́ ọ̀nà kọ́ọ̀lá sàhárà. àríṣìkí kan bẹ sọ̀rọ̀ rẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ báyìí. òun la ká sọ̀rọ̀ kó yé èèyàn ni ọlọ́dà kò fẹ́ tì náà ìwà àríṣìkí yìí. níta bá sọ ní òkú ilé ni mọ́tà tí ó yé jàmbá. àwa náà táwa gbọ́ àríṣìkí kan táwa náà sí òun la ká gbọ́ ọ̀rọ̀ Al-Qur'an al-Karim kí ló pa ìsìláàmù jẹ́. ẹni bá ti ń tó ba àwẹ̀ jẹ́ tí ò wá jẹun mọ́ lẹ́yìn ìgbà náà kò sì mú mọ́ lẹ́yìn ìgbà náà kò báyàwó rẹ̀ lò pọ̀ mọ́ lẹ́yìn ìgbà náà ẹ dákun tó láwẹ̀ láwẹ̀ ìtọ́jú orí panú ni kò láwẹ̀ ìkàn òfìdí panú ni ẹni tó ṣàdùàlá bí ti ń ṣàdùàlá lọ́wọ́ náà ní ti ń yasó bẹ́ẹ̀ ni ya tó ìwà ń kàn sínú àjò àlálọ́ sí ẹ̀ ó tún fọṣẹ̀ tán ó tún ya tó ìṣù lọ́mọ sára sí ẹ̀ ó tún dórí ìrù ìṣù ya tó ó ń kí lọ bẹ́ẹ̀ ẹ dákun jàmọ́ ìjó ní àjò àlá tó ti àjò àlá tàbí ọ̀rẹ́ ti àmọ́ kó mà ẹni sọ fún ẹ̀yìn ìyá wa ẹlòmíín náà bẹ àjọ pariwo láìlá ẹlọ́mọ àmàlùmọ́ ló kù jẹ́ pa níwájú ọlọ́run fáìlì rẹ̀. ó kọ́ rẹ̀ kìí ṣe inú fáìlì àwọn mùsùlùmí ló wà mọ́ ọlọ́run ti gbà yọ kó inú fáìlì àwọn mùsùlùmí ó ti lọ rí mi torí pé ìsìláàmù ara rẹ̀ ètò ìbàjẹ́ ọlọ́run dákun mọ́ pa ara wa jẹ́ ọlọ́run mọ́ sábà wa kí ìsìláàmù wa gbogbo tí ó bá bàá jẹ́ àkọ́kọ́ nínú tí mùsùlùmí òun náà ni òun náà ló sì tóbi a sì gbọ́dọ̀ mọ̀mọ́ ìṣàlàyé rẹ̀ fúnra wa òun náà ni dáńpé ní alìsirọ́ òbí là ẹ dápẹ́ bá ń pè jọba ẹ gbà bá ẹ dápẹ́ bá ń pè ẹ ní ìyá wọn bá ń pè ayọ̀ alìsirọ́ òbí là ìgbà míì wọ́n á pè ní àṣírò òbí là ìtumọ̀ rẹ̀ ni pé ká wá kalẹ̀kalẹ̀ máa bá ọlọ́run wá ogún ká máa bọ́lọ́run wẹgbẹ́ ká máa bọ́lọ́run wá látijọ́ ká máa bọ́lọ́run wá láfiwé ká máa bọ́lọ́run wá ìtọ́jọ́ wà ń pò kankan náà. ìjọ èèyàn bá ti báyé dé bẹ́ẹ̀ wájú ọlọ́run ìsìláàmù tó lóun gbà ó sì ti dòmí láti jọ náà. kò bá àmà pariwo la ilaha illallah la ilaha illallah nǹkan pariwo lásán ní òun. ẹ wá mú tẹ̀sùbá rẹ̀ ìwọ̀n fa la ilaha illallah la ilaha ó wá fà á ibi ka one thousand ibi ka two thousand ibi ka seventy thousand jọ̀mọ́ nǹkan jẹnu rẹ̀ yà ní òun. ìjọ tó bá ilé tí lọ́ọ̀rì bọ́ lóun wẹgbẹ́ wàhálà dé. wàhálà dé bó kírun ọlọ́ni nídìí irun rẹ mọ́ bó gbàwẹ̀ ọlọ́ni nídìí àwẹ̀ rẹ mọ́ bó yọ jàká ọlọ́ni nídìí jàká rẹ mọ́ ó wá gbogbo ojúmọ́ ayé kò mọ̀ jẹun láàárọ̀ kò mọ̀ jẹun lọ́sàn mọ̀ jẹun ni.

wọ́n ní ìmọ̀ ṣẹbọ sọ́nà ọ̀hún. ẹbọ tó wá pé òun kò wájú agbágbó yẹn tó ń pè ní àṣírikù. tẹ́lifóònù àṣírikù ká pè é ní ìbọ́lọ̀ wẹ́gbẹ́ ó lálàáfíà ju ká pè é ní ìṣẹbọ lọ. ìbọn sínú yóò bá bábá ní ẹbọ ẹ̀rọ àwùjọ náà pè lẹ́bọ oníkàmú fún yẹpo ìpèsè ọlọ́wọ́ jẹ́ pẹ́ fún wa lórí dáadáa ká ṣèpèsè bóyá kọlùtù làwa mú àwa tako sí àwa kó owó agán sí ẹyin ṣíṣe àtúwà kó sí àwa ń gbé lóta mẹ́ta ní àforíta méjì àforíta mẹ́rin ẹ̀rọ pé tí o bá ń pè lẹ́kọ̀ọ́ nu àjùwà. kẹ́rin ìran kan péré ni kódà kìí ṣe pé epo iyọ̀ òróró àbẹ́ ẹ̀kọ́ owó agánrà àtẹ̀yìn tẹ́ kó sí òun gẹ́gẹ́gẹ́ kọ́ ló ń bí ọlọ́run bá ló ń bẹ́ tó gbogbo jẹ́ kójọ aláàlí ni èèyàn á máa jẹ kó àbá ìjẹpọ á máa ń jẹ kó àbá ìjẹpo á máa ń jẹ yín àbá mo lè jáde ìyàwó mi ó bá mú ẹ̀kọ́ ni ọba kí ló mú di nǹkan wíwájú ọlọ́run ó ní pé a gbé e lọ bẹ̀ láti lọ rèé wá ìyọ́nú àwọn àlìjẹ̀nú kan àbáwọn ẹ̀mí òkùnkùn kan àbáwọn àgbà kan àbáwọn ẹ̀yà òṣòro ǹgà kan àbáwọn àjẹ́ kan àbáwọn oṣó kan àbáwọn ẹlẹ́bọ lóògùn kan àwọn níbà bá gbé e lọ́bẹ̀ làwọn àgbà òṣó ní bínú mọ́ kẹ́rí tó wá jẹ́ kí epo tá a gbé lọ ń dorí fún ni pé àwọn ẹni tá a wáyọ̀ ọdún wọn àwọn gangan la sọ di ẹgbẹ́ ọlọ́run àwọn gangan la sọ di ẹgbẹ́ ọlọ́run la sọ di orogún la sọ di pé ipò tá a gbọ́ lọ́run sí àgbàwọ̀n náà síbẹ̀ ìtẹ́ni tún gbẹ̀bọ̀ lórí ìtàkẹ́ta ti ṣe irú nù. ha àwọn àgbọ̀n yẹn ti. tẹ́lẹ̀ ìtàdí wa lo ẹ̀kọ́ tútù tá a gbé sínú ìsàkùn tó wá ń di ìpèsè tàbí wáyọnú àgbà wọn ipò tá a gbá wọn tó gba ìkòkò sí iyọ̀ abágbé nǹkan míì náà sí irú ipò bẹ́ẹ̀ kódà bá lo ẹ̀kọ́ tútù kódà bá lo epo kódà bá lo ẹyin kódà bá lo sasùn kódà bá bá gbé lo oríta mẹ́ta bá bá ti gbé nǹkankan náà sípò táwọn ẹni tí ń gbé ẹ̀kọ́ tútù tá ń gbé lo oríta mẹ́ta tá ń gbé tí wọ́n ń gbé nǹkan nì sí àdókò sí ìwọ́n lọ́wọ́ ogún ọlọ́gbàgbà kó sí ẹlápàá àwọn tó wá ń gbé ẹ̀kọ́ lo mẹ́ta iná fi inú ká wá protection inú ká wá ìṣọ́ra inú ká wá nígbà wá náà ni inú pé pé á wọn ti á ìyọ̀rọ̀ rẹ dàrú lè yí ọtí ti àwọn àgbà ọtí tẹ̀sọ̀ àgbà mọ́lẹ̀ àfikọ́ pé kí ọmọ owó ọmọ kò rí sọmọ lọ ní àfikọ́ àwọn àgbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n jogún ọmọ fún yóò sì yé òun oore látọ̀dọ̀ àwọn sínú àtọ̀dọ̀ àwọn àgbà. tó ìjọ èyí ò bá wa gbẹ́bọ lọ sórí ìta mẹ́ta ó wá mú òun dúdú ó mú òun funfun ó wá mú eré eku àbí orí ẹyẹ ó wá wé gbogbo ẹ̀ ó wá so kan lé ó wá ní eléyìí má darí kan ẹ̀dàgùn kí láà ń fi mọ́gàárì kàn wá protection ni ìṣọ́ ni ìṣúra ni torí tí wọ́n mọ́gàárì kàn ní pé àpòpò ọjọ́ táwọn èèyàn bá ti ń gbá burú bọ̀ kò gbọ́dọ̀ máa kan wà yìí mọ́ mọ́gàárì kàn nù. àbíkọ́ náà ti àgbélé pọ̀tá àwọn tó ń gbé bọ́ọ̀lù oríta mẹ́ta náà gbà pé àwọn àgbà ni ó lè jẹ́ pé gbogbo ẹni tí máa ń korúkọ àwọn níbi kọ́mọlé kí ni ó kọ́mọlọ́dé bá wọn.

ìwọ náà wá dé yìí náà mọ́ra ìwọ náà sì pé ló kọ́ sí ẹ pé back to sender àwa ní ìdí ìwọ náà ń ṣe yìí ọmọ ń bọ́ lọ́wọ́ orogún rẹ̀ ọwọ́ ń fún wa létí pé a ah, ṣé mo gbẹ̀bọ lọ sórí ìta mẹ́ta ni ṣébí mo sún mọ́ yìí ni àwọn tó gbé lórí ìta mẹ́ta ń sábẹ́ fi àṣìlù òun náà ìwọ náà fi yìí sọ so mọ́ yìí ìwọ náà ṣe kí ni jàmá ọlọ́dún àṣìlù ìwọ tó sùn kan sáàrin ilé èyí wọn kan tu tó tó tó àwa ní ilé ilé yìí ó ní à mọ̀ àgbélé pọ̀ sánù pé inú ilé mi yìí ni mo wà àwọn ọ̀tá mi ó sì mọ fún mi wa àgbélé pa ọ̀tá ẹnìkan náà wá lórí pé gbogbo àwọn ọ̀tá mi sábà kan máa ń ṣe ó yá ibi kó wọn lọ gbogbo kó wọn kò sí yàtọ̀ láàrin so ìjọ́nà owó ogún ìlànà kan ló ẹ̀kàn ni à ń gbẹ́bọ lórí ìta mẹ́ta ni ó pọ̀ púpọ̀ jàmá mọ̀ bọ́lọ̀ wẹ́gbẹ́ kí wàá ní ìtumọ̀ mọ̀ bọ́lọ̀ wẹ́gbẹ́ ìtumọ̀ rẹ̀ yìí gbogbo tọ́lọ̀ bá ti béèrè lọ́wọ́ wa pé ká ṣe fún òun gbogbo tó bá ti béèrè lọ́wọ́ wa pé ẹ máa ṣe kínní yìí fún èmi ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé òun nìkan ṣoṣo ló ní nǹkan náà ẹlòmíì ò gbọdọ̀ bá akẹgbẹ́ mọ́. Olúwa sọ máa sọ à ó ní wàmá ọ̀làkùtù ìjìnlẹ̀ wọn ìjà ìlà ìlà ìlú. ó ní ìdánwò àwọn òdáwà àlìjáná lásán àti àwọn èèyàn ìtí mo torí ẹ̀ dá wọn òun náà nìkan ni mo wá ṣe ìjọsìn fún ìnáwó Allah subhanahu lẹ́mìí nìkan tuntun ó nìkan ló sì lẹ́bọ̀ọ́ sí káàkiri lóòtọ́ ó dáàdì túnmọ̀ gbólóhùn la ilaha illallah kò sẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún ní ti kú lẹ́tọ̀ọ́ sí kò sẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún ní ti kú ní ìwọ̀ rẹ̀ léwa lórí ayé abíbálẹ̀ jọmọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́lẹ́mì nìkan mo wá lẹ́tọ̀ọ́ sí èmi nìkan náà sì lẹ́mọ̀ jọ́sìn inú ọ̀sẹ̀ kọ́ńtẹ́ẹ̀tì ìjọba ti ń pè ní ìjọsìn ọlọ́run nìkan ló ní. àti ọlọ́run nìkan ló ní o àpèjúwe tó lè tètè yé wa ó dàbí àwọn ìyàwó wa ni ẹ dàpọ̀ ìyàwó ti ní èmi àti tálájọ ní èmi nìkan ni o ń bá ilé tọ́ba ta bẹ́lẹ̀bẹ́lẹ́ àbá ọ̀sàgbápò ni o ẹ dàpọ̀ ìyàwó tí ilẹ̀ yẹn àti ta ní àwọn nìkan ni gbogbo àwọn ọdún gbogbo ẹ̀ láti jọ gbọ̀n pé ah, ìyàwó ìkúra ẹlẹ́mẹ́lẹ́ àfíà bá ń rí ìbò nídẹ̀ẹ́ tó sọ yóò mọ́ra gbogbo alámọ̀ nìkan lá ní ìyàwó wa wọ́n lè láàyè lè má sáré àlà àti ṣe lè kanra lórí pé yẹn kan kò gbọdọ̀ tá lè fèlè lọ́dọ̀ ìyàwó wa wàwàláhì lẹ́rìí láìláha ìlàhù àwọn tó lúwa náà pè ní ìjọsìn tó náà kìí jẹ́ nǹkan míì jẹ́ tó gbé nǹkan nìgbọ̀nà ọjọ́ nǹkan míì kò sí bí nǹkan náà sì wó tóbi tó ọlọ́wọ́ yìí tẹ̀kí ẹ̀ yíyí pẹ̀lú yàn ẹ̀yin náà wo bó ti láàánú tó bó ti jọ́ bu oníkẹ́ tó ó wá fún wa ní àyà kan àyà ńlá ní àyà o ó ní iná lọ́hà láyé kò sí irú yóò ṣọ̀rọ̀ kan bí wàyà kò fi irú màá dùn náà bá níta nínú ìrọ̀jà ẹ wáyà yìí. ọlọ́run tó ń lọ àlùkùránì. lẹ́yìn tó ti kọ́kọ́ sọ ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ onímọ̀lẹ́fọ́lì ẹ̀jìyàn àmọ́ inna Allaha la yaghfiru an yushraka bí yàrá ilé bẹ́ẹ̀mí ọlọ́run orogún tí o tẹ́lẹ̀ gbogbo tá a máa ń èyẹ ti èyẹ èyẹ bí yóò ọlọ́run ní gbogbo awù mi mo lè forí yìí ẹni ní òtúbà la tún yìí o fẹ́rẹ́ nígbà tí ọkọ̀ túbà náà gbogbo ẹ̀ṣẹ̀ ní túbà gbé kódà ẹ bọ́ sáà wíyìn náà bẹ́ẹ̀ bá túbà ìbọn náà wúro kó lè yóò rámu nínú ó sì máa padà mẹ́. gbogbo ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá wá túbà ẹ̀ṣẹ̀ dìná ẹja lè ẹmu tí ọlọ́run ló ṣe é ṣe kí n fi inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́lẹ́ ni ọlọ́run yìí forí jìyàn ẹ̀jẹ̀ fún wa lápòjú rẹ̀ ẹnìkan gbéyà rẹ̀ ó wá gbé bọ́ síta gbangba ó wá gbé bọ́ sáàrin ọjà ó sì jáyà rẹ̀ sí òun ó sì ń báyà rẹ̀ sí gbangba bẹ̀rẹ̀ náà ọ̀daràn ní àbẹ́lẹ̀ rí àdáhùn mọ́jọ máa ó ti tẹ́lọ́wọ́ àbí òṣèlọ́ eléyìí bú ní àbí eléyìí rí eléyìí bú ni ẹ̀ máa wòrán o ọmọ náà ní àwọn àǹjẹ́ náà àwọn ọlọ́mọ náà ọmọ náà àbá ní straight away iná straight away ayé ẹ̀gọ́ ẹ bá ń dúró dáadáa o ẹ̀yin ẹ̀sọ́ bẹ́ẹ̀ o èèyàn kan òun wá mú oúnjẹ ó wá súnmọ́ra ètí kìíní yìí bá ti ń bẹ lára mi o kò sí aburú kan táyé kan mi jì mọ́ èyí tí ó máa sọ mi mo ti mọ́ra rẹ̀ délẹ́bù pé bó bá gbàgbé rẹ̀ sílé.

àwọn ìyá wa tó ń dábí ló lẹ́ẹ̀kún dáhùn mọ́rìsì ọmọ náà náà ní nígbà mú ní wọn dáhùn ìwòlà ń lọ ní pé ṣe nínú àwọn méjèèjì sábà bí ọmọ ànábì adámọ́ pé àjọ àbírí olóríbú làwọn méjèèjì sábà lóye olóríbú jù náà méjèèjì ẹ̀yìn láwa àwọn méjèèjì ẹ̀ ìkọ́ta burú jù kan lọ ẹ̀yọ́ bẹ́ẹ̀ rẹ̀ sùn ẹni ó báyà rẹ̀ sùn ẹ̀dá àpòpọ̀ bá bí yín bẹ̀rù ní jáàmù ẹ mọ́ kọgbọ́n àṣà yìí lẹ̀ wò ẹbí à ń lọ́nu tí mo ti má pèjú ìlú wa. sẹ́ni gbogbo sẹ́ni ó gbé ya rẹ̀ ta tó bá ya rẹ̀ sùn tó já ya rẹ̀ o tó ṣe gbogbo ẹ̀ gbogbo ohun tó ṣe pátá ó dẹ́ṣẹ̀ wájú ọlọ́run ní ìbọ̀lọ̀ gbòòrò ó dẹ́ṣẹ̀ wájú ọlọ́run ní kò sẹ́kìrì jàmá kò bọ́lọ̀ wọ́rọ̀gbọ́ bó ti ṣe òun yóò pọ̀ bínú ọlọ́wọ́ ọba ń bẹ́ o àmọ́ níjọ bá níṣẹ́ rè kan tó kàn lọ ṣe pamọ́ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kan lè wò pé á ah, bínú rẹ̀ ti bí mi tó pẹ̀lú orí burúkú tó dánwò láyé mo wá rántí pé wọn náà lọ sí báyìí káwọn kóra rẹ̀ làlùjẹ́ náà aláì ńlọ náà nù ú. tó náà ló wílẹ̀ wọn náà pé iná lọ́hà láyé gùfìrù ayé òṣèrọ́ tàbí wàyé gùfìrù máa dúnà bàálíkà ìjú bá ti yàtọ̀ sáà ń ṣẹ́kọ́ tó bá ti kéré nípò ẹ̀sìn tí sáà ń ṣẹ́kọ́ olúwa ní ipò tó wà ní pé èèyàn lè rápò lójú ìrọ́lẹ̀ ìrọ́ náà lè láwí o àmọ́ ṣe rí padà wálé látòkù tó bọ̀ sọ́hùn tó wá wá sí ìyà yí padà níyànà padà

ìyẹn wá pààyàn 99 títí bá àwọn ọlọ́run pàdé ìyẹn wá lè pa ìyẹn ọgọ́rùn-ún yóò sì yọ̀lá forí jẹ́ ọlọ́run a lè mọ̀ pé ìbọ́lọ̀ wúrugún yìí nǹkan ńlá ni ìmọ̀ àkùlà wa fi ń ṣeré lẹ́nu ọ̀rọ̀ ibi tó lè ká gbé ọlọ́run ọba wa sí àgbè sílẹ̀ mọ́ ìtọ́lọ̀ ló nìkan ló fẹ́ kí òun mọ̀ wà ń bẹ́ẹ̀ àwa sọ fọ́lọ̀ pé ọlọ́run ọ̀ tó wà ń bẹ́ẹ̀ ìtumọ̀ sáà sínú. ẹwà gbọ́dọ̀ bá àwọn wí ọgbọ́ àràgbé ní àràgbé láyé ayé ò ṣe dúró lásán ayé ò ṣe dágbé ya wa inú ayé la wà ní àbájúlé ọ̀run inú ayé la wà torí pé wa inú ìyá wa táa wà àti tẹ́mi àfihàn ti jòkó lẹ́ni àkókò wo la lágbára dùnú àkókò méjèèjì àkókò gbà tá à ń bẹ nù ìyá la strong ni àbákòókò tá à ń fi ẹ̀rẹ̀ lórí ayé àwọn èèyàn dá mi ló mọ̀ba ìgbà tá à ń lórí ayé tó ìgbà tá àwọn àánú ìyá wa lálẹ́ jù ìjọ àwa ń bẹ ìyá wa tá ń jẹ́ ọ̀lẹ́lẹ́ tálágbó sígbà náà adúmọ̀ lásán àbá àdúmọ̀ lásán agbébẹ̀ lásán àbá agbébẹ̀ lásán gbogbo tó wọ́n jẹ́ rísì ayé inú bẹ̀rún ló sojú kẹ́bà mọ àwọn awọ tọ́lọ̀ bí kọ́bà àwọn amọ́bẹ̀ àwọn awọ pẹlẹbẹ pẹlẹbẹ báyìí mọ̀ ní àwọn tí bíléèdì ò gbọ́dọ̀ kàn yíya lọ́nu ìyá wa wa mú omi gbóná owó òpá wa bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah ìyá wa mú cold water òtútù òpá wa bẹ́ẹ̀ àgbẹ̀mọ́ bẹ́ẹ̀ ìyá wa ń rìn inú oòrùn oní ó yà máa làágùn èmi àti yóò máa làágùn nù rẹ̀ òjò ń pàyà wa tá ń bẹ nú oyún ìyá ni ó yà máa gbọ̀n òtútù ògbéyà àti àtọ́tù rẹ̀ lọ́wọ́ ẹ wá gba alábùsí ọmọ ànábì àdámọ́ àwa dúró tọ́lọ́ nìkan ní obìnrin torí òmìnkan ní sọ wa àdúró tọ́lọ́ nìkan mẹ́rin níbi tá àti gbọ́n tá àti lóye tá àti nílà káyì tá àti lẹ́yìn tá àti ṣe àwa dàgbàlagbà tá àwa mọ̀ndáyé wí tán àwa kóró ìkírò ìlú wa lórí pé má dàgbó lásán kálágbó tì nínú ìyá wa ṣùgbọ́n náà ní pòtẹ́tì wa ẹtí lórí tá àwa lè pò dúró tì nígbà tí ń bẹ láyé yìí náà. kí ọ̀sẹ̀ bá ti dùkọ́ ìdìtì tí kìnìkan bá dú bẹ́ẹ̀m a lè pò lẹ́gà mọ́tọ́ làbá àlésá lọ. ìjọ àbẹ̀nu ìyàwó tí kìnìkan bá dú bẹ́ẹ̀m kárí àlésá kankan ó dáa tó kú omi ìyàwó tó padà di kókó ìjọ náà ń bẹ ní kókó tá ara kó dáa ṣe gbẹ bàbá ń bẹ ní kókó ni ọ̀lẹ́ tún ni wá ń gbà náà ìgbà tí wò là ń lò ìfúnpá wò là ń lò àsokọ́ wò là ń sokọ́ àrìmọ́lẹ̀ wò là ń rìmọ́lẹ̀ ń gbà náà tí alágbára níjọ́ náà lọ́hùn àwa bí ìdàdúwà lápá àti lẹ́sẹ̀ tí ebe àsìkò ńlá wá ní àfi ká mọ tẹ̀lé ká mọ gbára lé nǹkan ní ìlẹ́yìn ọ̀la olúwa sì béèrè gbára lé lọ́wọ́ wa ọlọ́run ọba ní wa 'ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ní gbogbo ẹni bá mọ̀ pé òun fẹ́ gbàgbọ́ sí ọlọ́run tí ó bá gbára léèyàn níbi gbogbo nǹkan ìgbára lé èèyàn ọlọ́run nìkan ló gbọdọ̀ jẹ́ níbi àyà ní inú Kùránì kan náà ni olúwa tún ní wa 'ala Allahi

ọ̀tọ̀là yọnú ayé ọ̀tọ̀là gbélé pọ̀tá ọ̀tọ̀là yọnú àwọn àgbà ọ̀tọ̀là ká mọ̀tẹ̀sọ àgbà mọ́lẹ̀ gbogbo àwọn ọ̀dà àdáta kóra wá sí. ẹ lákun àwọn àgbà táwọn sọ̀rọ̀ ta ló ní wọ́n àwọn àṣẹ táwọn sọ̀rọ̀ ta ló ní wọ́n àwọn oṣó táwọn sọ̀rọ̀ ta ló ní kápá wọn. ọba tó ní ìkápá àwọn yìí ló yẹ ká gbára lé ká fọ̀rọ̀ wa lọ òun ká wa mọ̀ ó wá tún sọ pé òun nìkan lòun fẹ́ ká gbára lé àwa láàrin gbára nìkan. gbogbo nǹkan la wá ń ọ̀sọ̀ ń rí àrùn ta ló lè ní kọ́ta ó mọ́ bà wọ́n kó yẹ̀ kó láti lọ́dọ̀ rẹ̀ tá níjọ mọ́ àmà wọn bá ń lo ayẹta lánàá àmà wọn tí wọ́n lo òkígbẹ́ lánàá táyẹta wọ́n jẹ́ olójúgbẹ́ ayẹta yìí confam àfá nígbà wọn pàdé àwọn gbòdògbòdò tó dájú ìbọ̀kọ́ra wọn bí wọ́n ti ń balẹ̀ lẹ́yẹ̀kọ̀ kan rí wọ́n ti ń balẹ̀ lẹ́yẹ̀kọ̀ kan rí àwọn alíjíró jẹ́ ọ̀rẹ́ ayẹta yẹn fèlì ní kò ní mọ̀ fèlì kásìlẹ́ni tí ò lè fèlì láyé jọ̀mọ́ ọlọ́run bá tí ò lè fèlì ẹ̀dàkùn ẹja gbà fún lọ́ọ̀ wọn ẹ̀yin ìyá wa ẹ dàpọ̀ ẹ má kù yí wọlé mọ́ ń ba ìsìláàmù jẹ́ mọ́ yín lára ń ba ìsìláàmù jẹ́ ẹ má kù yí wọlé mọ́ ẹ má mọ̀ lọ́ọ̀lì sí ẹ̀pẹ̀ mọ́ ń ba ìsìláàmù jẹ́ ni ọ̀sẹ̀ kí nìkan lọ sẹ̀yìn ọdún ayé ẹ má wẹ̀ mọ́ ẹ ní kọ́ lọ́wọ́ ó jẹ́ ká yọ yọ́nu sí ẹ̀gbọ́ ẹ̀gbọ́ wà lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam anábì níjọ́ tí ẹrú bá ṣiṣẹ́ níwájú ọlọ́run aláwọ̀ ọlọ́run ẹ̀ká gbára ní títí gbọ́nà òun bá wá wọṣẹ́ ní ọlọ́run padà wá fi ìfẹ́ ẹni náà ó wá wà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá fẹ́ràn rẹ̀ ọlọ́run ọwọ́ wá pé gbọ́n màláríkà fẹ́rí màláríkà látòrí jìbìrìlù ẹ́ kan ayé ọmọ lágbájá ló rẹ̀ mo

lẹ́sìn máa rẹ́lò mí pé ẹ ní marínú fẹ́ràn rẹ̀ ẹ kẹ̀kẹ́ àkàfẹ́ràn rẹ̀ náà ẹ̀rẹ́ ló mi ìta gbà tiẹ̀ ẹ wò pé pé ayé bá tiẹ̀ wá ń ti gbogbo èèyàn tó yẹ kó jẹ́ wọ̀nyí ọ̀dà kò yẹ ká yóò fẹ́ràn rẹ̀ ah ti fẹ́ràn rẹ̀ ọlọ́run fún tí mo fẹ́ràn rẹ̀ wà gbogbo ẹ̀yà ara yẹ pé ó yá ẹ̀ mọ̀ fẹ́ ẹ̀ ní ẹ dákun bí wọn lóhùn yẹn ló yẹ ká wá wá bí ó ṣe nífẹ̀ẹ́ wa èyí dábì máa wá ẹ̀yọ́ mú ayé wọn lọ ìbọn lọ́hùn bá nífẹ̀ẹ́ rẹ kò sí nǹkan mí mọ́ gbogbo táwọn yìí ká gbọ́ yóò aláwọ̀ kan ò máa bẹ táwọn ń ta burú fáwọn èèyàn àbájáde bá ti wà ó hàn ní kápá lórí ẹnìkan àyàfẹ́ni tóun náà bá gbé bẹ́ẹ̀ mọ́ sẹ́yìn ẹni tó bá ṣe kọ́ lọ́ọ̀ ni wọ́n gbà fún wọ́n yà máa wò náà ni pé àti lè lè lè àmú wọn ní ọmú náà ni wọ́n sàá sàá sàá náà ni kò ní ràn wá láì kò sí ní ràn náà ni àfi tọ́lọ̀ bá rẹ̀ fi ṣàdánwò ní àpò. torí ṣe lápèjúwe àwọn táwọn yìí èmi máa ń sábà má pèjúwe wọn dáadáa wọn yàtọ̀ sí nàìjíríà àwọn àfa àkọ́mọ ń kí báwọn ọmọdé ti wá bá ṣèwà ẹ̀rọ pé a ní ń lò fún à ń lò gba a lè lo pankẹ́rẹ́ àwọn àbáwá ń jọ wọn mọ̀ lù àdúrà àbí ká mú kòkókò ẹ̀sìn ọmọ àkáwá sẹ̀mí nílé kéwú mo wá jọ kòkókò sí kò jẹ́ pé lédè òtí wa àwọn èèlò kòkókò àìsí ìlú àtúnṣe kódà àwọn èèlò pankẹ́rẹ́ lágbàdì àgbèdìbò báwọn ọmọ òdìbàtà bá tó rẹ̀ ràn wọ́n lè mọ̀ tẹ́lá àwọn bàbá kan ti lọ lánàá àwọn ọmọ ò dá àfáà lé nìyí àtòrí làwọn àfáà àdúgbò wọn kò lè tó jẹnẹra olúṣẹ́gun ọbásanjọ́ láìpẹ́ yìí wọ́n sọ gbólóhùn oníbẹ̀ṣẹ̀ wò mí yìí mo lọ sílé tí ó wo omi náà dẹ̀ lọ́lé tí ó dáadáa o àmọ́ àwọn àfáà náà fẹ́ gbá lé ní fún tí ó ìdàgbàsókè rẹ̀ táwọn àfáà bá ń bẹ̀rẹ̀ níwájú pẹ́ńtọ́ pé ẹja dọ́gbọ́n ni òkú ìgbà a bá tó ń ná àwọn ọmọ lọ́mọ pa àwọn ọmọ ilé gbọ́rọ̀ tí wá lẹ́nu wá àbá náà wọ́n ó sì gbọ́ àmọ́ àpèjúwe tí ń ṣe nu àpèjúwe kí ẹ máa ti wéyìn náà máa ń lo àtòrì fúnra wa máa ń sọ báwọn àfáà tó máa ń lu pé kòbókò ìgbàdé bá tó yọ kòbókò ìmọ̀ ń jọ ọmọ yẹn ẹ̀nà ń gbà mí kèé tí wọ́n á ti méjì ẹmọ́ discipline ọmọ o àmọ́ kí n má pẹ̀lẹ́ ọmọ àwa ni ó kéwù kò wá mọ̀ mo wá yọ kòbókò ẹ dákun ẹ̀yin bàbá wa mo fẹ́ béèrè béèrè ni o ọmọ o káàpọ̀ yọ tí mo yọ kòbókò tì í ó wá fẹ́ sàṣálà fẹ́mi ara rẹ̀ kò fẹ́ jìyà nínú èmi tí mo mú kòbókò tí mo fẹ́ fi nà á àti kòbókò tí mo mú dání tí ń fi nà á nínú àwa méjèèjì ta ló yẹ kó máa bẹ̀rẹ̀ ṣé kó máa pariwo ṣáàṣẹ jọ mùdírù ẹjọ ṣóṣà ẹjọ àbí kó máa sọ pé kòbókò dákun kòbókò jọ kòbókò ṣàánú mi ẹlẹ́pọ̀ yìí yàrá yìí bàbá wa ta ló yẹ kó máa kéwú máa bẹ̀rù èmi àti kòbókò àwọn ìyàwó dáhùn àfáà ni ó bẹ̀rẹ̀ ẹgbà bẹ́ẹ̀ ẹjì wá bí bọ́ọ̀mọ́ bá wà lọ rẹ̀ ń bẹ kòkókò ojú wò lẹ́bi wo ọmọ bẹ́ẹ̀ ẹlò gbọ́ àwọn ìjà polúwà ilé kòkókò ló yẹ kó ọmọ ẹ̀bẹ̀ ní àbáfà sí ọmọ ẹgbàdá ní ẹ̀yìn ìyá wa tẹ́lẹ̀ mi ní kìnnìkan àjẹ́ kìnnìkan oṣó tí wá ń bẹ lọ́wọ́ ọlọ́run tí ó gẹ́ ẹni tó àwọn ẹ̀ràn náà yóò wá na kògbókò rẹ̀ bí àjẹsókè yóò fi nà á àwa fẹ́ bẹ̀bẹ̀ mọ́ náà wá mọ́ tọ́lọ̀ láwọn ìwọ wa àbá máa pariwo ẹ̀yin ẹjọ́ ẹ̀yin ayé ẹjọ́ táwọn àwọn ọbẹ̀ náà méjèèjì àmọ́ bí mo ti ń dárúkọ àwọn àṣẹ ìdí ẹ̀yìn ẹ̀rú ti ń jẹ lómi náà ó bẹ̀rẹ̀ lè sọ̀tà sí àfa àkábà ìlọra wọn sọ tó bá lọ wá lálẹ́ yìí ń kọ́ ọ̀ràn níbi ìgbẹ̀tẹ̀ tí wọ́n wà á òsì tí àgbẹ̀ ẹ̀ fún òsì fún ọ òsì tí òsì fún wọn bẹ̀rẹ̀ àwọn jẹ́ nígbà tí ìtọ́ bà jẹun tẹ́rù ń báyìí ẹ̀yẹ́ jẹ́ mọ́ta arúgbó fọ́lọ́ gúrú o ọlọ́mọ náà

ẹ wo bí tó yẹ ká gbọ́ lọ́hùn sí àwa gbà wọn àjẹ́ bẹ́ẹ̀ kíní wa mú wa ṣẹ̀bọ̀ sọ́lọ́hùn ibi ó yẹ ká gbọ́ lọ́hùn sí àwa gbà wọn lẹ́bọ̀ lóògùn síbẹ̀ ìbẹ̀rù wọn wá tóbi lọ́kàn wa ó wá tóbi ìbẹ̀rù ọlọ́run ibi ẹlòmí ìbẹ̀rù agége ibi ẹlòmí ìbẹ̀rù àtàlẹ́ ibi ẹlòmí ìbẹ̀rù àwọn àgbàlagbà tó máa ń tẹ́ àtọ́lẹ̀ dé wàláì kò bẹ̀rù ọlọ́run ọba bẹ́ẹ̀ ní one over hundred. ojú ìgbà ìsìláàmù jẹ́ mọ́ wa lára yìí. gbé bẹ́ẹ̀rù ẹ ní bọ́ọ̀dì ní ọmọ ànábì ádámọ̀ gbé kúrò lẹ́mí rẹ jẹ́rìbí tí máa ní gbọ́dọ̀ dé mi wá níbi tó gbọ́dọ̀ dé àjò pé bẹ́ẹ̀ni wá gbogbo ayé rẹ tí ó tò èmi ni mo wà ń bẹ̀ èmi ni bá mọ̀ tún fún ẹ ó rọ́jú bó ṣe rọ́jú báyìí arábàbalẹ̀ lóbi ṣó ti rí pé èmi ni mò ń ba jẹ́ jẹ́ tó orí pé gbà tí mo rántí mẹ́ sórí pò ń gbọ́n gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo tí a mọ́ tó ẹkọ́ tẹnu dáre ni pé dájú ẹjọ́ òun wọ́n ló dókítà nímọ̀ gbọ̀n ìwọ ni àwọn ọlọ́run tí ẹ bá ṣe pọ́ńtọ̀ òun tó kàn ní pé wọ́n lòun fẹ́ gbígbà tẹ̀lé àwọn ta ní ẹ ta ní bá bá lápùwá bá ẹ wàlá ìwó bá ike àwọn àgbélé ìtura ó ti wá sáìn ìgbésí ayé sàmọ́ ń lò ní ẹni mi ni mo gbé wúwà sí òní jẹun fún lápòjú mi anẹ́gbà Ibrahim aléìsìláàtì ìṣẹ́lá ńgbọ́ wàhálà bẹ́ẹ̀lẹ̀ láàrin wa àti mọ̀lẹ́bí rẹ̀ àti bàbá àtàwọn mọ̀lẹ́bí tó bọ́ síbi ó sàtúnṣà wọn wẹ́lẹ́wẹ́lẹ́ tó mi àti náà yá Ibrahim tàbí ó gbélé ìgbà òṣàwà ìrẹ́ Ibrahim ó ah, mo mi pa ẹ̀rí ìgbà tí ọ̀pá òsì ní yóò sọ kí ni a ń sìn wọ́n fún a àfi pẹ̀lú lọ́sì ọwọ́ dáná bí mo lọ́nà wọ́n wá dáná yẹn bí lẹ́kùn pé àwọn kèfè yìí tó dáná jọ wọn lè súnmọ́ bí iná wà jìnnà jìnnà lọ́wọ́ wà sí iná. àwọn àmà Ibrahim alayhi salatu wasalam àwọn fi láti jìnnà jìnnà wọ́n fi lákàlàkà wọ́n fi lákàlàkà abẹ́ jù sínú náà bó ṣe lọ bí náà kálẹ̀mì àti ìní tí wọ́n pé àwọn kọ̀ọ̀kan fún pé ṣàìnà àgbẹ̀fọ́ àgbà pé bá a ti lọ yóò òun wọnú iná lọ rèé tí wọ́n máa fẹ́ gba àti ìṣẹ̀lá ó ní jẹ́nu náà lòun ó mà fẹ́ iná máa ń jó èèyàn ní o à ń pè ọlọ́run ọlọ́run àgbà inú náà ń jù mí lọ òun mo ti jí lọ ìwọ lọ tó èmi o èmi sì ò pọ̀ tó lẹ́ni tí ń gbára lé. Adábí Ibrahim wí sọ́bẹ̀, olúwa ní kúnnà yá náà rùkú ní Bardan wà sàlẹ́mẹ̀nà àlà Ibrahim. Á tó tó ọlọ́wọ̀ bá wa. Aláwọ̀ pàṣẹ pé ìwọ náà máa kú, ọlọ́ni máa kú máa jò náà ni. Lọ́lọ́ tún fi forúkọ rẹ̀ ní iná, iná náà ní kọ́ ọmọ jẹ́, kọ́ ọmọ gbóná ń ta òun àwọn kèdè yóò gbọ́rọ̀ rẹ̀ súnmọ́ máa ìdí bẹ́ẹ̀ náà àmọ́ kú ní bọ́rúdánwọ́sà láàmán àlá bí ti ń dénú rẹ̀ máa di bárúdán máa tutù tutù lásán kó torí tọ́lọ̀ bá kàn ní máa tutù iná nílé dìyìn ní táwọn Ibrahim ó tún gan mọ́bẹ̀ bí ẹja ọlọ́run ní tútù tí mo tún wá fẹ́ ni pé wàsàlámán àlà Ibrahim tútù tó tún máa kó àlàáfíà bá ànábì Ibrahim ẹnì kan lọ́ọ́ pé lórí Ibrahim kánidọ́ náà fẹ́ ju ànábì Ibrahim bàbá ilé ju ọba wọn papọ̀ mọ́ ọba òjò náà yányán Ibrahim nìkan nínú òní yó torí ẹni tó lọ ń yẹn ẹ jọ̀ọ́ ọba tó wá lè kọ̀máǹdì iná tá a rí ní sísíkà tàbí wá ń dóṣó tàbí wá ń jàjẹ́ àwọn ìwọ́ wá láwọn àgbà káwá tó ní ẹ̀kọ́ wàhálà bára wá ní ayé ẹwà wọlé mùsùlùmí mi ẹmọ̀ pé tẹ́lẹ̀ bàbá aláwo lẹ́wọ̀n ní àfilé mùsùlùmí ọ̀tọ̀ ní torí gun bí ọ̀tọ̀ ní torí gun bí ọ̀tọ̀ ní orígun mẹ́rẹ̀ ní ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní tí ń ká tuutuutu nínú ilé ọ̀tọ̀ ní tànímọ́lẹ̀ nínú ilé ọ̀tọ̀ ní tànímọ́lẹ̀ nínú ṣọ́ọ̀bù ọ̀tọ̀ ní tó mí tìtì mọ́lẹ̀ ọ̀tọ̀ ní tí ṣọ́ọ̀bù sárí ọba tó ní gbọ́dọ̀ tí ó rí láàárọ̀ láàárọ̀ kó tó jáde jàmọ́ ìsìláàmù wa ń bàjẹ́ rè o gbogbo ẹni bá ń dáhùn nǹkan báyìí wò tó bá lóun ṣe ìsìláàmù ń tara rẹ̀ jẹ ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó ṣàlùwàlá ni tó wá yaṣó tó wá lóun ṣàlùwàlá bẹ́ẹ̀ dúró ọwọ́ ń ṣe islam ọwọ́ ń gbé oúnjẹ wà mọ́sálásí oṣù kírun ó dàbí ẹni tí ń kírun tí ò lágbó àlá ni ọ̀hún lè ràn ní islam àkọ́kọ́ nìyẹn ọjọ́ ti ti lọ nǹkan ẹyọ kan láti lè jẹ́ wọ́n àkọ́dí òhìyà ilayka wa ila alladhina min qablika la'in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna min al-khasirin ó dá gáwọn sáà tìbẹ́ tó ti kí délẹ̀ dáadáa wọ́n fẹ́ ká gbọ́ sí ìrìn ẹ̀bọ̀ yìí ó mọ́ ń ba ìsìláàmù jẹ́ mọ́lẹ̀ lára ọlọ́sùnmọ́ ànábì Muhammad ipò ipò ọ̀là ànábì nínú ìsìláàmù yìí ọ̀gá nọmba one ayé ọ̀dá pátápátá olórí oko bá ń bá ń jáde àwọn ọmọ òun anábì wọn wá dájú gbọ́ pé anábì gbọ́ padà kọ́ ní owó ẹ̀yà ìlé ìta ara ìṣẹ́ṣẹ́ ọ̀ àfọwà ní òótọ́ àmọ́ gbọ́ wà ilà lẹ́bí náà ní kọ̀mùníkà àwọn tó síwájú rẹ̀ náà ara wà nípò náà àmọ́ ìkìlọ̀ tí mo fẹ́ fún ọ ni pé là ń ní àṣìwọ́n gbọ́nà ní ilé ẹ̀ ń bá gbẹ̀dẹ̀ ọlọ́ni ànẹ́bí wo tó ọba lè ṣe ẹbọ ọlọ́wọ̀ bá pálé na na in àṣírọ́pítà tó ọba lè bá mi na yá bàtọ́ nà amẹ́lúkà gbogbo iṣẹ́ tó ṣe ó ti ọkọ̀ bàjẹ́ nù tó bàjẹ́ ni kò bá mọ̀ wàlá tẹkùnánà mínà lọ́kọ̀ọ̀sìrì bó bá dàlì kìí àmà bàbá kí kí àwọn èèyàn pé ẹ̀yin olóko ẹ káàbọ̀ ẹ̀yin eléribú ẹ káàbọ̀ ọlọ́niwọ̀ náà ló fáìlì àkókò rẹ̀ fún lẹ́nu mi dá ìlànà ìṣe láyé ọlọ́wà ni tó bá ṣe ẹbọ dáná ànábì ni o bàbá ní áńtà afẹ́pẹ́ nǹkan àdìmọ̀ sí ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ tó fún wa ló kọ́ tá a mọ̀ sí ó ní ọdún allah awudu arrahman ayyamma tad'u falahul asma'ul husna ìwọ wa ló kọ́ ọlọ́wọ́ bá lẹ̀ ọ wá pè mọ́ ìwọ wa ló ń pè nǹkan mi ọdún bá fún Ọ̀rúnmìlà ọdún bá fún àwọn àgbàlagbà ọdún bá fún ifá ifá wa lọ ó wá pàdé Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ah, wa jẹ́ ah, kí ní jẹ́ kí kí ló dọ̀bọ̀ sí Allah Ar-Rahman Ar-Rahim ọdún ọmọ rẹ̀ ṣàpapọ̀ àwọn àbá kan àwọn yíba tó wá fún ọlọ́wọ́ kọ̀ọ̀kan lóòrùn ọkàn ya dọ́kítọ̀ ya ìlú ya rọ́kọ̀ ya ìlú ya kárkà yìí ya kárkà fúrúsí àkàmbà inú rẹ̀ wá ń dùn àà ah, ah, mo kàn ń kọ̀jẹ̀ lásán ah, àà ó kọ́dọ̀ òkú wọ́n tu ya ìlú kúrò à ń tẹ́ra ní ọkọ̀ àlìjẹ̀nú ó lè má tó ọkọ̀ àlìjẹ̀nú lè tó ọkọ̀ òdà bẹ́ẹ̀ ni ókè Ṣàngó nílẹ̀ yìí àlìjẹ̀nú ni Ṣàngó ni àwọn òdà òdà ni torí èèyàn bíi tiwa ní jẹ́ bí òun náà sá bí tó ní ìyá tó ní bàbá àwọn apàdà ń bọ̀ lọ sí India àwọn mùsùlùmí ìjà ká gbogbo ẹgbẹ́ ẹ́ táàtìmọ̀ wí ọgọ́rùn mẹ́ta àti mẹ́tàlá yá Ṣàngó yá Ṣàngó yá Ṣàngó yá Ṣàngó ṣàgbé bó bá kàn gbọ́lá ó bẹ̀rẹ̀ áá ah! bó ṣe ń Ṣàngó yẹn látọ̀ ogun ayé mi ti ń kú ogun ayé mi ti ń kú bó bá gbà kúrò ń ṣe táà báwọn ọmọ Yorùbá táwa bá ń gbọ́ yá Ṣàngó àwọn sọ pé áà ah, ọ̀sà ló ń gbé ó ti jọba rí lọ́yọ̀ọ́ ẹlẹ́gbọ́n ní ọ̀ irú ẹ̀rí gbogbo àwọn ọkọ̀ tá ń pè wọn ọlọ́run ó kọ́ tó wọ́n náà kílíà ó dá púpọ̀ wọ́n lè láàyè àsìmá òlè kùsùnà ó jẹ́ bí wọ́n sí ẹ̀fẹ̀ ọmọ ẹ̀fẹ̀ ọ̀rọ̀hàn ẹ̀fẹ̀ ọ̀rọ̀hìn àwọn nǹkan yìí tá a bá mójútó ìsìláàmù ara wa ìlànà yóò fi náà máa ń pàṣẹ lọ́dà fún mọ́ta ìsìláàmù ara wa lẹ́yìn àwọn tó wá gba ìsìláàmù lẹ́wọ́ pọ̀ bẹ́ẹ̀ àmàbà ẹwọ́ ẹ̀yìn ìṣòwò agbóṣẹ́gbá ti pé àdúgbò tiwa náà ti dènà amẹ́tàmẹ́ ìdápọ̀ ẹ̀dá sọ́ra wa nínú àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ náà wọ́n pọ̀ nǹkan ẹ̀sìn ẹlẹ́jì àmọ́ ti fi ẹ̀yẹ mọ́ àyè máa ń fi nǹkan ẹ̀sìn ṣeré àyè máa ń fọ̀rọ̀ ọlọ́run ṣeré ìkan bẹ àmọ́ ń dá aláṣà ni bí ká máa fáyà lùkùrá nìjà tàkàtà. ọgbọ̀ ẹ̀ eh, gbogbo wàhálà rẹ̀ ń dàdá bọ́ sọ́tọ̀ ọgbọ́ alámìẹ̀jọ́ alíkẹ́ ìdáhùn náà ni kò gúdọ̀ olóhùn náà ni ah ẹmẹ́jà mọ́ fáyà kò láti fi bẹ́ẹ̀ wo iná ọdẹ wà láàlì náà ah ah ẹgbẹ̀rún kùrù sí yìí gbogbo yìí káì káì káì ẹmẹ́jà mọ́ fọ̀rọ̀ náà wọ́n bá ti wú àwọn ìwà báyìí mọ́ àwọn ẹgbẹ́ dẹ́rú ẹ̀wò lásìkò ẹ̀lẹ́gbọ̀ ní káyé ìní ọlọ́run lẹ́nu ọdún tí yẹ̀yẹ́ báyìí ẹ má gbẹ ṣùgbọ́n ẹ̀yìn tí yẹ̀yẹ́ rí. ọlọ́mọba ìsìláàmù jẹ́ mọ́ wa lára torí àsìkò ọ̀dà àjọyọ̀ ọ̀kan tá a rí kọ́lé mi náà nù mí àwọn àti olúwa wa abẹ́lẹ́wọ̀ bá bá bímọ mi ìlú ọ̀kára mi ìlú ìlú ìlú ọ̀sán. ọlọ́mọba àwọn ará fún wọn. ayé zidà ní ìyá kún ilmà náfìá wàlẹ́ kan tó yẹba wà á mọ̀lá mọ̀tàkọ́tàlá oṣù fáá àrùn kùnìyà وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته جماعه تكون حقيقه الله اكبر كبيرا tó bá fi hàn pé gbogbo tí wọ́n bá wa sọ gbólóhùn àìsíwákòbí náà ìmọ̀ wá gbogbo pẹ̀lú ọmọ ọba ẹgbẹ́ ká ní jazakumullahu khairan jazaa wàlá ní jazakumullahu khairan àwọn kò sáǹdì ló tó bá jẹ́ pé abẹ́sán pé ẹ̀sìn nípa àmọ́ tó ti máa ń sáǹdì ló ṣùgbọ́n ilé iná àmọ̀ ti kọ́ ra wa náà ni ẹgbẹ́ ká ní jazakumullahu khairan ní pé yìí bá fi ní ká máa wí gbólóhùn yìí òun náà ló ti lóore jù bẹ́ẹ̀ bá ṣe oore séyàn torí gbogbo tí wọ́n bá wa sàn oore ni wọ́n ṣe fún wa bẹ́ẹ̀ bá wa ṣe oore séyàn tó fi ń lóore tó káwa náà ti sàn fún ẹni bẹ́ẹ̀ padà wọn náà ti ká níbi ìṣẹ́ fún ọmọ ọmọ ọmọ ìwà àwọn abẹ́lẹ́ wọn bá ní kọlá kọ́lọ́ kí ó bá wa sàlẹ̀ fún ẹni kíkó fáwọn afárá náà ẹni tí wọ́n wí fún wa ẹgbẹ́ káwa náà ti lé kí á lọ mú abẹ́lẹ́ wọn bá ní kọlá kọ́lọ́ kí ó má bẹ̀rẹ̀ kankan wọn ní ládàá rẹ̀ òun náà pé bí wọ́n ti bá wa sọ yìí kò rnd tí yóò ní ìbéèrè méjì péré ti ń ta fún lọ́dọ̀ àwọn obìnrin lọ́dọ̀ àwọn ọkùnrin lábẹ́ pé àwọn ń sàbẹ̀rẹ̀ náà láàrin márùn-ún gbogbo àwọn elétò ẹgbẹ́ gbogbo àbá tí a bá wà ní ibi ètò pé láti gba sí ìṣẹ́dọ́nìyàn ẹjọ́ nítorí tọ́lọ́wọ́ ẹjẹ́ kí a bá wọn dìde láti bá wọn bójútó lábẹ́ ìṣẹ́jú márùn-ún péré sí ìṣẹ́dọ́nìyàn gbogbo àbá tí a jẹ́ lẹ́tọ̀ lọ́sẹ̀bù bíi ẹjẹ́ kí a bá wọn bójútó nítorí tọ́lọ́wọ́ èyí sí ìṣẹ́dọ́nìyàn àgbàfẹ́gbà yìí ni yóò fi kí tó sáàtì ní sáàtì yìí wà máa kó nínú tọ́lọ́wọ́ bá fún wa ẹ̀yẹ tó ní five naira ẹ̀ tó ní ten naira kódà àwọn ọ̀dí ìwé òfin máa fún kọ́ gbogbo àwọn tí a bá nílé rè èèyàn kan lọ́dọ̀ òfin lọ́dọ̀ ọkùnrin ẹ̀jẹ̀ ká máa tọ̀rọ̀ láti wájú mi ọláyé ló rọ̀mọ̀ bọ́ọ̀lù lẹ́tọ́ wà yìí a tún jẹ wá nípa láti ṣe sí sẹ́fẹ́ nílà àwọn tí ó mọ̀ sọ́kọ́ bá wọn mọ̀ bẹ́ẹ̀ lẹ́nu tí ó sì ó mọ̀ gbowó lọ́wọ́ rẹ̀ kódà yóò máa sunkún lè bá wà ń jẹ́ra wa nípa èyí tó bá jẹ́ pé wọ́n máa sunkún inú ìsìláàmù yẹn fẹ́ kò sanwó dẹ̀wò bá bá gbé pété àbílẹ̀ ilé àmọ́sálásí tipátipá la fún ọ̀pá fún sí náírà ìgbọ́ta bá wà àwọn kìrìsìtẹ́nì kódà ní pásọ wọn bá sọ pé a mo fẹ́ lágbájá báyìí wọn náà yóò rí yóò máa ṣe abọ́lé dùn wọn gbogbo àwọn ẹja bá fẹ́ ẹjẹ́ ká máa mú bọ̀ wá ẹ̀sùn tuntun náà. wàlá bẹ́ẹ̀rẹ̀ sí ń sí wàlá bẹ́ẹ̀rẹ̀ sí ti tó bá ti wù kó ká máa lákòókò ẹ máa kó bọ̀ wá. èyí ti ṣe tó tó pẹ́lẹ́ ìta yìí òun náà ni ó kù wá kù lọ́jọ́ ti owó يوم لا ينفع المال ولا بنون إلا من أتقى بقلب سليم àtọwó àtọmọ àti gbogbo dání kò ní wúlò mọ́ bá dojú náà ṣùgbọ́n gbogbo àwọn ẹgbẹ́ dáadáa káyì sí yìí òun náà yóò wá pọ̀ ẹnì kankan wá pọ̀ ẹgbẹ́ ká máa mú bọ̀ wá sórí tọ́lọ̀ bí sẹ́bí ń lé láàrín èrè àwọn ìyá wá sí kì í lọ́dọ̀ àwọn ọkùnrin èrè ẹ̀yà ẹ̀yà sí sẹ́bí ń lé láàrín ìṣẹ́jú márùn-ún bí sẹ́bí ń lé Ìtẹ̀bí lílà. Bàlábàbà ládá ẹ̀sì iṣẹ́ ẹ̀rẹ̀rùn kẹlẹ̀ bàládá. Ẹni fi iṣẹ́ ẹ̀rẹ̀rùn àbàládá mi. Ẹ̀yìn wà nílé ọ̀rùn kẹlẹ̀ bàládá mi. Ní gbogbo táǹtì yìí, ibẹ̀ náà láti máa pẹ̀tọ́ lọ́dọ̀ lọ́wọ́ ọba. Hmm gbogbo ńlá fi ń ṣe yìí owó náà ni wọ́n ná tí wọ́n fi gbẹ́tò náà kalẹ̀ torí náà ẹgbẹ́ káwa náà kàtí káwa náà lè bá nínú rẹ́pọ̀t ó kù ìṣẹ́jú méjì ó kù ìṣẹ́jú méjì mo fi ṣẹ́rí ní láàyè wa. àkódà ìwọ tó bá jẹ pé oníbàbá ni oníyá ni tí ò sí láyé mọ́ wọ́n ò pé o fẹ́ ṣe sọ́dá kó ti dàríyà wàláàjì ìjọ sísáwọlé kò gbọmọ bá wọn nínú rọmọdọ́ọ̀nù lọ́tún wá wà yìí. kódà àwọn tó bá ṣe pé àwọn ní káàsì lọ́wọ́ ó jẹ́ pé sọ́nsọ́ àlàfẹ́sẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà lọ báwọn elétò náà. àwọn tá a níbi èyí ẹ̀ẹ́dẹ́gbà máa bọ̀ wá tó bá jẹ́ pé ìgbéyà arábìnrin náà ni kò sí láì sílẹ̀ àmọ̀ bá ìbéèrè méjì ní o ẹyọ ọlọ́dọ̀ ọkùnrin ẹyọ obìnrin tó máa jẹ́ pọ̀dọ̀ ọkùnrin láti wá ní méjèèjì kò sí kò sí kò sí kéde kò sí láàbùkù kì í sá ọmọ Alaikum assalam wa rahmatullah. Wa alaikum assalam. Amin náà pẹ́sàn mi tẹ́sàn mẹ́ta mo lè mọ̀ lórí mẹ́rẹ̀kùn àkọ́kọ́ fún pẹ́sàn mi pé kí ni kẹ́kẹ́ dé àwọn ọmọ tí ó kọ́ sí kòrán kòrán ara akúnlẹ̀ fún tó sí kòrán tó ń lẹ́gbẹ́ bá akúnlẹ̀ kì í láti bọ̀ tù àbẹ́lẹ́ pẹ́sàn mi ẹ̀ kí ni implication tó bẹ̀rẹ̀ máa ṣe wá sí ní Islam ìgbà tó tù pé àdéhùn mo tó kọ́ obìnrin ọmọ tó ń tí wọ́n máa ń gba owó kan jù wọ́n máa láti ní tètè ní pé mo bá ṣe ètò mi wọ́n máa gbọ́ ọ̀dọ̀ àwọn lẹ́gbẹ̀ẹ́ ìṣèlú wọ́n máa tẹ́tẹ́ bá ní fẹ́ràn àkókò nínú wọ́n máa tó lè wọ̀ nínú ìtumọ̀ ìwọ́ọ̀dù ẹ̀kọ́ máa ń gbà tó máa ń gbé ó jẹ́ ó dàbí owó èlò ìjọba ìjọba ìjọba. kò yé mi rárá ẹ ṣàlàyé ẹ ṣe wọ́n ṣe é. àwọn báńkì wọ́n máa ń ṣe ìbáwọn mùsùlùmí sùn àwọn ẹ̀sùn sọ lẹ́gbẹ̀ẹ́ ṣe ìṣẹ́wà ló ṣe wọ̀nyí wọ́n fà ní ní bọ́ọ̀sì. wọ́n máa ní kẹra jà wọ́n ti dá ọjà wọ́n lè fẹ́ bá ara jà. tó bọ́ fún ìjọba ara jà pé ara jà one thousand wọ́n máa kọ́kọ́ fún ní award five thousand. ǹjẹ́ kó lè ti lè ṣọ́ọ̀ṣì. ok ok ṣé kí o ti ra ẹ̀ o ti yọ ya ẹ bèrè mi. ẹlẹ́ẹ̀kejì ní pé ọmọ mi ti ń ṣàmìlà ìjọba bá a lẹ̀ sí lórí ìrísí sí ẹ̀sọ́ ìgbésí sí àyè òun náà ni pé àwọn tí a jẹ́ olóṣèlú tí a wá pè àfà wípé òun lọ fún ipò láti àgbàbọ̀ ṣé fílípù ni àbí kì í ṣe fílípù ìyẹn nọ́mbà wọn nínú olóṣèlú. Ọ̀yà <laughs> ọ̀yà àwọn èèyàn ń bèrè ṣé ìjọba. Ah, alhamdulillah ok gbogbo pẹ́sàn ti tán báyìí. ìbéèrè àkọ́kọ́ tí àwọn bàbá wa béèrè kí ló gbà. obìnrin ok ọ̀yà ẹ̀yẹ́ kan béèrè lámọ̀ pàtó tá ẹ̀ béèrè. ẹ súnmọ́ wá di bàtà. Báyọ̀ lè nípa wà ní àdúgbò kan tó àdúgbò yẹn wọ́n tún jẹ́ àfa àtẹ̀wé nígbà wọ́n ṣe bíbí àkóyá bí ọ̀kadà àbọ̀dọ̀ nǹkan. tó bí o lè kàn lẹ́yìn bí o bá lè kí o lẹ́yìn àwọn èso ńláda èyí ìfọ́nà kẹ̀lú pé bóyá àdúgbò rẹ̀ kò sí sí èèyàn ti lè rí nǹkan méjèèjì tí àlùfínà wà níbẹ̀ lẹ́kọ̀ọ́ gbígbé àlòkù bẹ̀rẹ̀ ọdún òmìnira lè dá síbẹ̀ tó máa ti lè ní pípò fún ní pípò pẹ̀lú ọmọ tó wà ní àdúgbò ìgbàlá. Abẹ́láwọ̀ máa sọ fáàmì nípa ara tó ṣe àlékún ọ̀gá àgbà fún ìkọ̀kọ̀ yẹn. Ìbéèrè oníbèrè alákọ̀ọ́kọ́ méjì kí lákọ̀ọ́kọ́ rẹ̀. Aláwọn ọmọ kan tí tó ń dé ìṣòro. Ó ti ọgbẹ́jọ́ ìdí mi. Ìṣe pé wọ́n kà lórí ìkúnlẹ̀ káwọn kọ́ sí kúnlẹ̀ yẹn kí àwọn èèyàn ọlọ́run kó tún àwùjọ wa ṣe. there is no doubt pé àṣà ilẹ̀ yorùbá níbi tó gbé àpọ́nlé sí òní káwọn ọmọ ọmọ kúnlẹ̀ fún àgbàlagbà níbi tí àṣà wa gbé àpọ́nlé sí yẹn. but tí àṣà àti ẹ̀sìn bá ti contradict ara wọn àṣà ló máa lọ ẹ̀sìn ó ṣe kí ni ẹ̀sìn ó dùn ó mo wá máa ń láìkì láti sápa mọ́ sábẹ́ àwọn bàbá kan bí ọ̀rọ̀ yìí ó dẹ̀ lè rí bí ibi yẹn ni pé ojú ọba fọ́ wa ń di wàá kọ́ fọ́ àwọn bàbá yẹn jìnnà bàbá kàwálì nílùú Ìlọrin wọ́n là á mọ́lẹ̀ pàdàgbàdà pé nínú Islam tá a bá fẹ́ kíra wa o àfi ká wọ́n lórí ìdúró yẹn láti máa mọ̀ pé ọ̀pọ̀nilé àbí òpọ̀nilé bàbá olóhùn bẹ́ẹ̀ ṣé kàmálì ní àdáadáa bí tó bá bá kó tiẹ̀ ní ìdílé àwọn ní bàbá kàmálì yìí sọ pé ẹlọ́wùlẹ̀ ní kútúbí sọ pé mọ́ ta ń sọ pé nìsín bàbá kàmọ́lì bàbá wa alájà mẹ́bí aláyé ìlọrin làwọn náà wà ńláyé ńlá ìlọrin àwọn náà sọ pé bàbá ní aṣọ òdodo kákúnlẹ̀ kíyàn nínú ìsìláàmù kìí ṣe kí ìsìláàmù ó ní bàbá mẹ́lò báyìí bàbá wa alájà pẹ̀lú ní àbòtó àwọn tẹ́lá ilé ní ọ̀rọ̀ tí wọ́n tí wọ́n jí bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ tó ọ̀nà mẹ́ta àwọn náà làmọ́lẹ̀ pẹ́rẹ́gọ́dọ́ àbáwọn sọ́ńbì kan pé ẹta bá gbọ́sẹ̀ ní àyè níbẹ̀ ká tó lò ó pé yóò da kápọ́ kọ́kọ́ lẹ́tà táwọn ọba ìlú náà gbogbo àbá àtúnṣíwájú wọn wọn gbé kọ̀ǹdíṣọ̀n lẹ̀ àmọ́ wọn gbé e lẹ̀ pé bóyá àwọn ọba ó lè fi àṣẹ sí ló òfin ọlọ́run a nídìí authentication ọba kan ká tó lè máa lò ó ọlọ́wọ́n kan tí gbogbo àwọn wá sọ̀kan wọ́n ní láti jọ wá làwọn àbá àtúnṣe wá náà sí ìwé pàwọn gbọ́dọ̀ takò kìíní ánìbọ̀ ti kán méjì náà bá ìkan wá burú jù kan lọ wọ́n ná bá ìdọ̀bálẹ̀ wọ́n tún wá bá ìkúnlẹ̀ àwọn àbáyé wá wò pé pẹ̀lú ọ̀kan yá ju ọ̀kan lọ lákòókò táwọn yìí àwọn gbà tọ́nu àwọn kọ̀ọ̀kọ̀ jagun ìdọ̀bálẹ̀ náà wọ́n wá jagun dọ̀bálẹ̀ jagun dọ̀bálẹ̀ jagun dọ̀bálẹ̀ wọ́n náà wá fi kúnlẹ̀ ilẹ̀ pé báwọn àbá kan bá padà dé wọ́n wá já àwọn àbá òtíwájú àbá èdè ogun nínú àmẹ́jà náà yìí jẹ́ àjẹjú wọn ń jà ìdí nìyà wa òbí ọmọ wa gbọdọ̀ wọ wa àmẹ́yìn àgbàlagbà náà lè sọ ẹni kúnlẹ̀ kì í ṣe ìgbà ìkúnlẹ̀ kọ́ àìmọye ọmọ tí wọ́n ti ẹ̀rẹ́dà ẹ̀rẹ́dà tí a bá ìṣọ̀ ọ̀dà mọ́mí kí ló ń ṣe ìlà àti orí yóò pé ni ìkúnlẹ̀ la fẹ́ jẹ kọ́mọ wa ó ọmọlúwàbí lára òun ló ṣe kọ́bìnrin eh, máa wá ṣe wá sí kí lálàyé lórí ẹ̀ ọlọ́mọdé àti wá ṣe kan di obìnrin láti sọ̀rọ̀ ní pọ́blíkì májẹ̀mú yẹn ni pé bóbìnrin bá fẹ́ sọ̀rọ̀ ní pọ́blíkì kò gbọdọ̀ dúró sọ̀rọ̀ ní sọ̀rọ̀ táwọn ọkùnrin ó wà wà kárí ewé pẹ̀lú àwọn ẹni táwọn ò kọ́mọbìnrin yìí kò bá tiẹ̀ wá wúyàn fún ohun rẹ̀ yìí gan-an kò ta lọ́rùn. àwọn ìyàwó àdébù wa Muhammad sọlá ọlọ́run sọ wáhùn sọ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìmọ̀ ẹgbẹ̀rún máa sọ̀rọ̀ mi wà rá ìlú hijab ó gbọ́dọ̀ jẹ́ lábẹ́ gàdá. now gbóbìnrin bá wá fẹ́ bọ́ta ṣe wá sí kò sí kóra ọkùnrin tí ń ṣe wá sí gan-an yẹn tí máa ń sọ̀rọ̀ náà lè yóò ti máa sọ̀rọ̀ bí wá sí èyí ó jẹ́ kọ́rọ̀ ni ó jẹ́ ní tí ó dùn gbọ́ bóbìnrin náà bá jẹ́ ní òun fẹ́jẹ́ kọ́rọ̀ òun dùn gbọ́ ẹwọ ní ìṣàdẹ́ sọ̀rọ̀ tàǹjàpá báyìí là ń nọwọ́ báyìí là ń nọrùn báyìí là ń síbò báyìí bóbìnrin náà ọkùnrin mọ́ gbogbo tóbìnrin bá máa ṣe bóyá láàrin àwọn obìnrin bí ó bá jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ pé láàárín ibi tí ò ní jẹ́ pé wá expose. ọlọ́run láwọn tó ń sì ránṣẹ́ náà ti sọ ọlọ́run ọkùnrin ni wọ́n. ṣùgbọ́n obìnrin bá wá nímọ̀ ó lè lò mọ́ rẹ̀ kódà àwọn ọkùnrin lè wá kọ́ mọ̀ lọ́dọ̀ rẹ̀ yálà àìsàn jẹ́ lánàá àwọn ọkùnrin máa wá béèrè béèrè àmọ́ láàárín dàgbà ni ó di àwọn àti wọn ẹlẹ́ẹ̀kejì kìí tí ó wá jẹ́ pé wọn àwọn wá síra wọn lẹ̀ sí ara wọn ọlọ́pàá ṣàtúnṣe àwùjọ náà sí olè ráìsì lè ọláwà rẹ̀. ìbéèrè ẹni kejì. anilẹ́kọ̀ọ́ state gbé lórí WhatsApp orí WhatsApp lọ́sọ̀ yẹn ló fẹ́ dá condition lẹ̀ but generally mo ti get government mail ó ní káwọn èèyàn máa tajà ń gbà mí a máa gbé price kalẹ̀ pé wọ́n tó bá ra nǹkan báyìí a máa fún ẹ ní nǹkan báyìí ó lè jẹ́ owó ó lè jẹ́ mọ́tò ó lè jẹ́ lẹ̀ àwọn tó ń ta ilẹ̀ tó ń ta estate wọ́n á ní tó bá ti ra estate wa kó wá gba ẹran àgbò kó wá gba fridge mo bá gbá po láì àtàwọn ẹgbẹ́ ẹ̀ lọ. àwọn àbá ìsìláàmù sọ̀rọ̀ lórí eléyìí àkọ́kọ́ ni pé tó bá ti di pé wọ́n ń gbé price kalẹ̀ lórí ọjà tí wọ́n bá fẹ́ ra ọjà yẹn èèwọ̀ kan ni kó rajà o àmọ́ pẹ̀lú condition kan condition yẹn ni pé ọjà tó fẹ́ ra ò gbọ́dọ̀ ní líǹkì pẹ̀lú price pẹ̀lú kalẹ̀. yóò dìbò tó bá ti rajà nítorí pé wọ́n ní bẹ́ẹ̀ yọ̀ọ́ bá ra èèyàn lè jẹ mọ́tò

tẹ́bù bá wá dé gbà náà wà sí tábùrú ní kàgbà àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ pé torí mo fẹ́ jẹ́bù ni ó máa mú wa lọ rí ra ọjà bá a bá ti lọ rí ra jà ń torí ipa fẹ́ jẹ́bù àti kó sẹ́ni tí ń ta pẹ̀tẹ́ àgbáyà òní mímọ̀ rí ọgbà wàhálà. ìjà lè kí òun lẹ́yìn àbá àti tẹ̀yẹ̀pẹ̀ tó bá ti tẹ̀yẹ̀pẹ̀ ń jẹ́ ẹgbẹ́ sọ̀bí ọ̀sùn tí ó bá tẹ́sàn bí ọ̀sẹ̀ epo òun kí epo òun wọ́n mọ̀ mọ̀ kọ̀kọ̀ ẹ mẹ́jọ akí o lẹ́yìn inú wọn irú àwọn àfa àbí àwọn àdá ń pè wọn láàfa ẹlẹ́gbọ́n ni wọ́n òpìdán ni wọ́n ọlọ́mọdé àsọwà kò nínú irú wọn gbogbo irú àwọn àfa àbẹ́rẹ́ àti àárọ̀ wọn ọlọ́jọ́ fún wọn lè já wọn ọlọ́mọdé wa èso tí alábàárẹ́ àti ó ti jẹ́ ìwà kò sí ẹ̀fún wọn ọlọ́mọdé هذا وصلى الله وسلم على رسول الله